ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم أنتم متأتبعي أمني كا wẹ́ẹ̀rà tó ń fẹ̀bẹ́ ló múlí ẹ̀kẹ́ ni wéèrè yóò ní wẹ́ẹ̀rà sọ̀rẹ̀ká ni wẹ́ẹ̀rà bàtì ayẹ́rẹ́ ìdúró ìkéèké ìgbó àdàlẹ́ kí ikú ẹ̀rọ ni wẹ́ẹ̀rè ìdìsọ́bí ọ̀dọ̀ òde ìjọ́ ọ̀rẹ́ka ọmọ nìyẹn ni wẹ́ẹ̀rè ìdílé ọkọ̀ ọ̀rẹ́ nìyẹn. don tó mọ̀sùn náà sọ́lá ń bọ́kà ọ̀rọ̀ tó náà kan mọ̀ láti bẹ́ẹ̀ ọ̀n kiri tó ilé ọ̀nà náà nù. àwọn náà kọ́ na mẹ́ ọ̀tọ̀ láti bẹ́ẹ̀ ọ̀n. tẹ̀mọ́n asọ́lọ̀ ní zẹ́ríkà ṣẹ́yìn fa ókè bàbí yìí fi dúnyà fòwúwà kàfàrà tó lọ́nà. ọ̀rọ̀ náà kọ́ na mẹ́ ẹ̀fẹ̀ yẹn yín ní fọ́nù bá tó yà nílẹ̀ ọ̀ ẹ̀dà kan wọ́n lè tí èkye ní lẹ́tọ́ ẹ̀jẹ̀ fún ẹ̀nà ni àwọn ní yóò yí dáadáa dá dàá wọ ẹ̀nà ni àwọn ọ̀nà sọ̀rọ̀ kan dáadáa ní tó sójà pa kúrẹ̀ kọ́ ẹ̀dà ọ̀rẹ̀ hàn ọ àbíkọ́ wọn nàm sírí kù dótú gbà ní ọ̀nà ọ̀kọ́ ìnà mẹ́ iná sọ̀nù dáṣọ̀ ní ẹ̀nà ẹ̀nà ni wọ́n wẹ̀ kà fárọ̀ tó lọ wọ́n tó mú ọ̀nà ọdún yìí ọ̀nà ọkọ̀ ومن أصاب من ذلك شيئا ثم فكره الله في الدنيا fọwọ́wà ilẹ̀ lọ. àtọ̀tọ̀ náà ká ààyè sọ́nù nínú àmì dó mórí yẹn tó wọn lẹ́rù ọkọ̀ nù gbàgbọ́ ọ̀dà sọ̀rọ̀ yẹn ni. fọwọ́wà ilẹ̀ lọ ọ̀nà kókó náà wé ìmọ̀ yìí. ìnṣá a òwúdó mórí yẹn yìí àáfọ̀ hàn dó dó ihun náà nìyẹn. wọ ìnṣá a òwúdó mórí yẹn yẹ kọ́ kàrẹ́ àkọ́bọ̀ dọ́sọ̀ yà nìyẹn. ibùsọ̀ mi tẹ̀rọ̀ jẹ́ dábàá wá sí bẹ́ẹ̀ ètò mi tẹ̀lé sí mi. ọ̀rọ̀ lọ́dàkà ọkọ̀ mu ni ẹ̀yẹ wàsílẹ̀ ahọ́n ẹni ahọ́n àmì wọ́n mu ni wàsílẹ̀ ahọ́n ẹ̀bẹ̀ ni. hadith ni ọjà ka. لا تمنع أن يدا معروف أن أحد ما دمت مقتدرا فالساد تارات قد مات قوم وما ماتت مكارمهم وعاش قوم وهم بين الناس أموات أفلا تمنع أن يد المعروف أن أحد أفن ممسيو كوذي obi oyimibreza kọrọ na ezinyenye ọrụna Anyi anyị breza na rụkọmi kọrọ na mee ka na ọdaka wọlọ dịrị idụ ya ka onotuwe a na ọgụmba woni dị mee ka na ara ịwọ vọịza avọịza dọwen mee ka na sanyi mọ nusi yi kasu mi breza kọrọ na ma dumta muktadiron anyị na ebi ka wa anyụ katọ emisọ nọ ọkụ wa iteme fasadu taarọ́tú ẹsẹ̀ náà yẹ sọ ìlà ní ọkọ̀ òmìnira ẹ̀yìn ọ̀gbìn lẹ́nu opportunity come but once bí wọ́n yẹ ká ẹsẹ̀ náà wà bá màá kẹ́ni ó yìí àbá sí tó mu bí wọ́n ṣe opportunity wọ́n yẹ e ọ̀hún anyi nyanyanya dọ́wọ́ àkó dọ́wọ́ ẹ̀zẹ̀ yìí dọ́ọ̀dọ́ nọ dàìka ẹ̀ anyi sáà mẹ́nẹ̀k èlé ètú ẹ̀wọ́ ayélujára ni ẹ̀wọ́ ewa náà nyẹ̀wò sí ọ̀dọ̀ ọ̀sẹ̀ kéèyà ni ẹ̀wọ́ ayélujára nyẹ̀wò mẹ́yìn lọ́kàgó kẹ́ ẹ̀yà àkóńdó ẹ̀ dẹ́yà ara wáyà sí ọmọ ìyẹn dá ka anahu wọlé yìí hàmín kọ́ bẹ́ẹ̀ wọ́ọ́dà kì náà wàrà tó ní nẹ́ẹ̀mí ọkọ na ihe nọdọ daheke anyị na-eyi kụkata rẹ wọ ịmụ gbọmọ nyenye wa mee ka fasadi taarọ tụ ife na anyị resọ ịra ya na-azụ ịnụ mụ nyenye kene nkai afẹ́rẹ́ tó ọ̀yọ̀ ìmì kọ́rọ̀ náà mú ìnáwó ọ̀mẹ́ ẹni kọ́tọ́ níwájú ìmọ̀ ẹ̀rọ dé àmì lọ́kì kọ́dúnmá jákòó mú ni. ọka anyị lagwa ịnyịnya na ịka enesu gbanwajin wama ma datuma ka rimuhum gbanwajin dure ka ụbanye ni osu anya dọrọ na ịka ahịwajin agụwa ize n'eme dure ka ụbanye na ịnyịnya ma eyi n'ehe ee sọ etiti ụbanye nwụrụ na ịtụrụ a ha pere ụda anyị sịrị ha ndaka ịdị ozi ozidọ adanyị nọ ndị ahịrị ha ndụ ya ka ụzọ na aka anyi ijan ajan anyi pana na ide da e ka ho enna ne yo azna ne yo dai ka agwa e izo e no metine he a bi si juan so o tu ubanya no su akwa asha qaumun dala nyi la gonya na ka ayi ai ne he wa wajin wa hum bainan nasi amwatu ama ai ne rai ne honon ina kanala dafna ka ukuwa báwo ọ̀nyẹ́ ànkùnyára mi ọ̀rọ̀ yẹn níbi yẹn náà náà ẹ̀ka ẹ̀ ẹ̀yìn mẹ́hàn náà àmà ikú mi ọ̀nà ọ̀rọ̀ yẹn níbi ẹni I read history? Àgùkò Mọ́tò Bọ́nà ọ̀tá Alá, ilé olonyala ina ndak itopa kenos pan ayoka a ah, anya gu mmoni to pan na eh. yo itopa no ozo ito pan abe abo iba ewa eh, na gahi na ndani feme wanyi topo no apa itopo no mmoni man kwa hini qur'an ah, man itopo no ameka ah, ere eh, atudi ilere se itopa nibira ani bile ri ri ya jini tọba balewa ọsẹ tẹtẹ wàá ní bauchi wàá yẹ á ní balewa àrọ àyẹ ká ní sáyẹ tọba balewa kuma ẹ e, yunifásitì ẹni ragada ọ̀nà òdèrè yunifásitì e, e, federal university of technology bauchi ìjára àdẹ́tẹ̀ dẹ́nu ìwé ìtẹ́ná kan náà abubakar tafawa balewa kó yunifásitì. ahmad bello abu mana kun na rọrọ ọrụ zai yi mai rani láti ha ní wàá nínú wáyà wàá nínú ọrẹ irú wàá nínú wàá nábùjá bello kàtàfà balẹ̀ èrè ẹ̀dẹ́ nínú àṣẹ wàá ẹ̀ẹ́nà ní máa ka ń rí jukú ẹ̀rù mẹ́rin ẹ̀rẹ̀ àpìtì ojukú ẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ojukú náà yẹ̀ tán nípa wọn ukú ẹ̀kọ́ ní ẹ̀rẹ̀ àwọn yóò gbé náà kókó dẹ́gẹ̀ ẹ̀rẹ̀yìn kẹ́nẹ́ dọ́rẹ̀ ẹ̀rẹ̀yìn kẹ́nẹ́ náà dé bẹ̀rẹ̀ nínú nyẹ́rẹ̀ náà rẹ̀ nínú the premier of the northern region náà anáwé. Eh, ahmed bello náà kà ní sẹkẹtìrì ẹ̀rọ náà ní ẹlẹ́gbẹ̀rẹ́ yìí ọmọ náà báyọ̀ wọn. ẹlẹ́gbẹ̀rẹ́ náà ẹlẹ́gbẹ̀rẹ́ yìí àwọn ní bá fẹ́ ìfẹ́ wà lọ́wọ́. wọ́n bẹ kó wọ́n bẹ́yìí tí dọ̀dọ̀ wa mìíràn hàn ẹ̀yìn ìbílẹ̀ nìhẹ́ kó ní dáhùrẹ́ dáìké iye hàn kúrẹ́ wa kà ní ìyẹn tafabalewa ya abuja wani abuja anyị street ọrụ ọdaki tafabalewa ẹbẹrẹ ọkẹ ya anyẹrẹ mara amúnẹ nàìjíríà náà nà mọ ọbẹdà ẹyẹ ní gbẹsẹ ọrọ wọn ẹyẹ ní bí sọjà ẹyẹ ní bí polisi ẹyẹ ní abani ẹyẹ ìmúni òbí polisi òbí sọjà ẹyẹ yẹ ẹyẹ mi ẹdẹ gbìlá tán ọfọwọ náà jẹ ní mẹrin. àwọn ìbọ́jà àwọn àkàǹtò kọ̀dùmáta kọ́ọ̀mù wà máa máa tẹ́tùmá kàárẹ̀ mọ́wọ́n ààyè ìlàgbọ́n náà kì ní èṣù ẹ̀mọ́ ọba yìí ní ìrírí wà á ṣàkọ́ọ̀mù wà hún bẹ́yìn náà náà fi amúwá tó dáàyè ìlàgbọ́n náà kẹ́ yàrá nù kẹ́mpù tún lè bìrà ìbìrà ìbòrò ẹ̀ dákàáyé ní dákàáyé ní albir albir azá ibir ọ̀rẹ́dọ́yìí. Bad judgment, good conduct are banned. Manager or WBC radio ni Bilhaka. That is again. Ẹyin ọjọ́ ká ọmọ kọ̀ọ̀lá mọ̀nà àjàgbọ́n àti BBC ọ̀sà kan. Akẹ́nẹ́ ní jọjọ́ náà ń ká àdégbọ́ ẹ̀rá nílẹ̀. Àdégbọ́ ẹ̀rọ yìí. Àmọ̀nà gẹ́gẹ́ ní BBC kan. Ẹ̀rẹ̀ bá bẹ sáyẹ́ntìsì ẹni Bilhana kan BBC. ẹ̀rẹ̀ wá bí ọ̀nà ìka ayé ka àánú náà tí wọ́n lé náà ìka ẹ̀. ọ̀rọ̀ àkùnrin káàkiri tí ó kó mu ìdúṣe ẹsẹ̀ fún òdòdó ọ̀nà ọ̀nà nù mú yẹn náà mi kẹ́ ọ̀nà wa bí ìjà ò ájá bẹ́ẹ̀ mẹ́ báyé táwọ̀. káàkiri tó wà níbi lè rí wọ́n ti tó mórí ìdá àpò èrò mórí àpò náà wẹ́rẹ̀ yẹn náà wọn wọ́n jẹ́ náà kìlẹ̀ dídá náà bari hàn náà yà wọ́n. mọ̀dà tèrèzà dọ́kọ̀ náà rí mọ̀dà tèrèzà táwọn abẹ́rẹ́ ilé nàìjíríà nù náà rẹ̀ wọ́n ti sikẹ́wà ká ọ̀nyá tàdá náà kìlẹ̀ fóró bó bò almost seventy something years lọ́sọ̀ ẹ̀ nọ̀rọ̀ wà ń á dà wọ́n ije na-enye da ije na da resu akwa da pawa da seke hebe e su da iye nika wanyaz ba wajen dere he ni ngoni wani ni we ere he ni encyclopedia britannica or americana wani ni computer na anyi software na encarta ile wa akili di diana dot history na e a history so omori ọtọ hɔ ɛhun n'oku n'ora oku hó mu múna ọ̀rẹ́ ni ọtọ ɛhun ni oku ní ìkọ́ ìnà kẹsì bí su àná àyẹ̀kọ́ wa lọ́yẹ́ dí àyè ní bèèmá nsú ọ̀nà àti ìdọ̀ka àyẹ̀kọ́ náà àbọ̀ náà mẹ́ẹ́. الناس لازم ان عاكي عرورو ده كعجرون كمولي عرورو دي اسلام عجرون it is an irony because ayanyo na mahikano etere aka walakina linnas aninnas ọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀yìn rẹ̀ yẹ̀yìn anáwẹ̀wọ̀n yàtọ̀ rere ọ̀gbìnìsá fi umuri hayatihim kulliha ayi ni re hono ne yon fa kullu minhum muskharun lil akhar o ko kunya anyu ko ne ora me ne sa enyi jangoni bi hasbi hajatihi e hu bukata na ka e were ni wa hirfatihi atukorwa wa wazifatihi ate o ko ne ora me ne ne fes gọnọ ka were wee rebere ya anyị kwomori ọ anyaza ọ daka kwomori lụọ ike ni dem adaba ọ jibori anan aba onye ọ ọrịa na sị gadaba ti n'ihi lụọ abịa dọsọ ndị chumeka bẹẹni wàá kí chumeka boro ọrẹ mẹ ẹ bí wàá dùbà nyẹ ní strike dèrè. ruwajjo ọrịa da ọmọ mẹ́dàkì wọ́n mọ̀ níjọ́ mọ́dàkì inú ìgbó bá ní ọmọ ìtìlẹ̀ yìí lọ́wọ́ akọ́kọ́ ààyìn ṣúmẹ́ká ṣù bí respected ẹ̀ ṣúmẹ́kọ́ change وإن للمسلم على المسلم حقوقا أيها المسلمون فذا كتالا أكو مرهنيني أوني إذا إذا تلقوا مرهنا ونفا إذا إذا نيكورو ما أكو نهيون كومهين مهما علت مناصبكم يهو oneba إذا oneba tu ujo nu إذا ne honon izo oneba tu gane yeka okumuri ومن باب إسلامكم wa imanikum jozini ya konu ko amana islam jozini o da onu ko adoyo muri subhanahu wa ta'ala yajibu an tahtarimuha ora baba butura rasu kawa dubanyi de no kumu na wo wonyo tura rasu an duwa ile don no duwa fulfilan wato duwa duwa shayawa kumu na no wa wa zan right tura rasu duwa na ko lobanyi right kumu rubutan rasu ahuna wani ọ̀rọ̀ pàáìbì inú tó bìlá dì nìyọ́nù okú mo lè nyẹ́ ya ètò bìlá náà ọ̀yẹ̀ òbí ìhìmá ẹ̀rẹ́ ogbó kìí ní ogbó bìí ẹ̀fẹ́ wàá akọ́ àbọ́lù báyìí ní bìlá nyẹ́ bá àmà nà lọ́rọ̀ báyìí ní dé ìrírí náà ẹ̀nà ẹ̀rọ ní dọ̀rọ̀ kó dé ìrírí náà bẹ́ẹ̀ mà like any church ọnọdụ agwọ ọwọ dọgọba nọ nuru ụkọ na ahụ nmalasi daa daa tụtụ daa anya ha na dọrọ dọka daa tụtụ dọọ ịkọnọgwọrọ imam imam onye inu koran ọnya ngwọ ọwọ imam onye ẹwọ di imam onye inu di ọ ẹwọ jẹ asala kọ dọka imam ẹdịba nyere enwe azụ nsọ ẹdụ jẹ ẹjọ ọ ya kaba ma wụrụ nọ na sisi gwọọ ya ama ọ ka ịsa ha ya n'ọbịdị. idan ne dunu mallasi ana ka has 1005 robe tinyan da ka fake han ola tu ola fifty naira don 200 naira do ka change re kebe nya babanya ni ola banyi nan bobo le dai wen 10% of his name e sure ka say mike adini abu abumala sani bla a kwaya kọn daika ama kwaya kọn chire daika rogo nuru na hawo da wa na hinan they change an every three, three months en yido na ke nan but wee si obenan ra in wala she ne then wee so na ka uwe on uwe me ara in wala

omori ọtọ okene azanyi ne eku hɔ na afɛn dɔ bi ala a maa yɛ wahala ne mɛ dima nye kɛn no oyi wɛ yi a nye ɔnam wahala owu na wɔ tanten tanten ɔnye kɛn no nyan abiri na omori so bɔ so agowe anakɛta ho ndị mana kyɛkin ni wuti da ne bira de ma kyɛkin kai abi family enye ne enyo rɔba nkonya tere so wɔn anakyɛkin ne tukɔ rɔba yɛn na yɛn a nye na ọrụ ege. so ọ̀rọ̀ bọ́ ní ọkọ̀ náà kò mẹ́ni yẹ ẹ̀ dọ́ọ̀rọ̀ àbí àní family and dọ́ọ̀rọ̀ take care of them ẹ̀yìn kò ní èrò sí i. لما روي عن أبي هريرة رضي الله عنه أنه قال إن حديثنا يكادوه أبو هريرة مولو هنا يتوى قال كاكا قال رسول الله صلى الله عليه وسلم أنتم مولو كامولو من مولو دولة مهاية ọ̀kẹ́ hakul muslim alal muslim fit amẹ́zárìkà enéwé yìí kékeré ilé ìrẹ̀lẹ́nu kòmúlì rẹ̀ náwó àwọn yẹn tó rà rẹ̀ sí enéwé yìí wà ìhìnà yẹn rẹ̀ ìrẹ̀lẹ́nu kòmúlì tó rà sọ wàláhì ọgùn mílíọ̀n àmọ́ anyi náà kọ̀ọ̀tà enéwé yìí kékeré kò wẹ́ẹ́ mọ̀ náà wẹ́ẹ̀ náà tó mọ̀ ní sọ́lá ọ̀hún sẹ́lẹ̀ tani ìdàlàkìtàhù fasalim alayhi. ẹ̀rí ọ̀rọ̀ agẹ́ kàkà sàlámù aleikum ọ̀dẹ́bí kan ká ọ̀nyí adab ọ̀rọ̀kọ́ àwọn ẹ̀rẹ́dùn lórí ara gẹ̀n orí akọ̀kọ́ nǹkan kàkà sàlámù ń tó mú ní lè sọ́lẹ̀ sọ́gẹ́ alẹ́kàbíir orí ọ̀rọ̀kọ́ ọ̀rọ̀ agẹ́ orí ọ̀kà kà sàlámù aleikum lọ́rọ̀kọ́ tán bẹ́ẹ̀ rẹ̀ ká ọlọ́ba nyàrin sọlámà yẹn o lẹ́nu ẹ̀dọ́dọ́ ọ̀rọ̀ náà kò wá sọlámà yẹn àkókò lọ́wọ́ sàlámà lẹ́kùn lọ́kà hìn how are you? ọ̀dà ọ̀dọ́ wọn ni kà wá kó àsọlámà yẹn ìwé òrí òkúrẹ́ wáyé kà wọ́n ẹ̀mú náà rí wọn àwùsà kà àwùsà hìn ìjọ àwọn àjọ ẹ̀dọ́ nǹkan ayọ̀ ni sà sà yìí sà wá yẹ ẹ̀hán yìí náà yìí sà kọ́ yìí wata no da ro no do no to mu sallallahu alaihi wasallam ko ro awor wa no wonne do muri jeri na na ba ni na ka assalamu alaikum say hello how are you okay hello ama ne ka ijo no leti ino se sajin wala ka wa do ko ko muri ho da ma ma ne ka ma wa pastor john fashion wò ní ìyáwá gẹ́nìm kátó ah hello wedding sir. wàá nàgẹ́rẹ́ kùmùnú náà wà sálàmù ẹ̀ then lọ́ntò mùsùlùmí lọ́wọ́ sálàmù rẹ̀ kànìkà ọ̀dùnà ẹ̀bá ààbẹ̀ dọ́ọ̀dùnà ẹ̀tọ́ ààbẹ̀ ọ̀dùnà ẹ̀bá náà bá àná dákàdé ẹ̀ ìkónúbónú bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ọ̀dùnà ẹ̀tọ́ náà bá àná kẹ̀dùnà ẹ̀tọ́ náà rúrù ẹ̀yìn náà bẹ́ẹ̀ bá àná àbùkà sálàmù ẹ̀ ọ̀dùnà ẹ̀tọ́ náà.

gọ̀rọ̀ tí wọ́n dìrì hàwọ́ ah nyẹ́ nìbìrì náà mi ọgọ́dùnmọ́ pààyà ọ̀sán ní tèbìrì ọ̀nà ìwà nyẹ́ dìrì hàbọ̀ yìí náà àwòkọ́ náà ọ̀dọ́kọ̀ ọ̀nà ológun náà rẹ̀ ẹ̀yàn náà ọ̀dọ́kọ̀ yọ̀ ndánù ètò ọ̀nà ọ̀nà ha nwa

what you write anyị ní invitation náà wọ́n yíza fansọ́ àkàfansọ́ ìjọkọ̀ òkúmi náà wà òkàkà gúlẹ̀ yìí nílẹ̀ yìí gúlẹ̀ yìí nílẹ̀ náà ọ̀ ọmọ náà ti wọ́n náà wọ́n rí ọ̀nà ìwọ́n náà mẹ́sìkì máa sọ gúlẹ̀ yìí wọ́n mẹ́sẹ̀ ẹ́dọ́kẹ́ ọ̀ asọ́dọ̀kẹ́ ẹ̀yìn èsìkì náà wẹ́rù ìwọ́hù ṣé rí ìwọ́hù ọ̀la ìwọ́n rí ọ̀nà mẹ́ wàásù ló mú rí àndòdì òun omuli onoke wuloro n'ọrịa ọdakarịdụ ka azụ na ọnyị sị ego ya ewere ya ma ịma ọnụ ya nwọrị ewa mee ụda wezi ka ọ sị ko anyị ma sị na ọnị ọnị ọnị ọ dịka ọ kọrọ ihu na eyi ka anyị yọnụ nri onye n'izikọ na onye ihu na eyi na asa ka akwụkwọ jọ n'ọnyị na ya ọ dị ukwu ihu ihu ọcha ahụ na ndụ ọ na anya ọ na ihu eyi nire ọnagwọ ọhụtan anagwọ ọhụna waiza atọsa fahamidallah fashamit mutum wọn na omi ciwo fahamidallah dọka aka alhamdulillah fashamitu ìwé pèéjì ẹmu pèérú mai ọmọbẹ pèérú mai ọlọmi ciwo dọka alhamdulillah yọwa èkó mi nínú agbọ̀rọ̀ dọka yarhamukallah mu nínú àwọn mayan báwọn dɔw wɛrɛ ma tuyo yi donc yahdi kum lɔ o yi sile ba la ko o mu de se le do wa o mu de tinye tinye ha o mu de tinye a fi yɛ sa o zɛ ha o mu de tinye o ɔhin agbɔwɔn tun mu jɛ ko tun mu la kan o ko mu yɔrɔ nana a bɛ tɛ kɛrin si wula yi donc excuse me du wɛrɛ yi o tun mu k'a kan. وإذا عطس وقال excuse me you are shamit وإذا عطس عطس فحمد الله جو ميتيو دوكا الحمد لله عندي وكساي يرحمك الله وانا كذا أذاكو ميتيو ذاكو أنا أقول هذا يكو الحمد لله because أوه يكو ميتيو لأنك الحمد لك الحمد لأنك يرحمك الله لك اللهم ربنا ولك الحمد because ọ̀họ́ ìdákàkà ẹ̀lẹ́rẹ́ náà kò bí jí ọ̀dọ́ ọ̀họ́ náà sẹ̀kọ́ ọ̀dọ́ ní يرحمك الله لك جماعة ناصر الإسلام ọ̀họ́ ìkìdákàkà ọ̀họ́ náà náà wọ ọ̀rẹ́ mi o lọ́k excuse me lóka ah. ah, máa là wáyé rẹ̀ mi ní tó mo sọ̀rọ̀ lọ́n kò lómi tí o kàkà alhamdulilayi tún alhamdulilayi náà kàkọ́ kó mu yàrá náà kà bẹ́ẹ̀ ká normally ilé yóò mórí yìí òun hùrà yìí wàá nà bá délé mórí yìí ti zọ̀ ohun tó mu yẹ wọ́n tọ́ ọ́n mórí command. ka فإذا قرأناه فاتبعوا القرآن ثم إن علينا بيانا أعب عبد الله وانتم لبوا يوم كان ساعة ساعة أك ملك يقول لك أمري كابا بوا بوا ساعة ساعة then أولا منا داتا وامي إيه هنا إيه هنا so ana uko omuri ka onto muri ko do wa sasa dan odam de ha ni yiu o ile ni ma ode asasa ne konya ladies go kolomon mi chihu bọ́ọ̀ yẹn sọ̀rọ̀ nìkan ojú òrèrè kọ́pù wà wọn microsoft ní sọ̀rọ̀ nìkan ẹ̀rọ ìṣe kò ìdí èrè anárúurú ní kaba ha anáìkẹ́ni ẹ̀yẹ́ yìí lọ as a symbiotic organism anáìkẹ́mi e ẹ̀yẹ́ dà na nyẹ́m kátó nyẹ́ kutu mala anyuma ní nyẹ́ sọ́wárì opportunistic parasite bẹ́ẹ̀ nyẹ́ opportunity tẹ̀sí ọ̀tẹ̀ so oní hàn.

ẹ̀wọ̀n àjọ̀rọ̀ dọ́wà ní ọwà ní gbogbo ndúlé hàn ní church dáàmà dúwà ní ẹ̀yìn mọ̀nà kó gbogbo ẹ̀ hẹ́rẹ̀ hàn ní kára ọ̀sán ọ̀rọ̀ bẹ̀dúwà ọ̀nà ọ̀wẹ̀ nínú nílé gómọlì dáa bí nímọ̀ lásì éèrí ká bí nímọ̀ lásì èdè òkú ènìyàn èdè òsàn sẹ́mi nujiye na kene ma abu nujiye nujiye ne he he no wa do kare da ro do du e, e nu e ha wa ndo ro wa to da du na do akate do asara ni be me ni we because we enwe ngoro no e, e itu da because why do ka ko na daru ku jonu na ko na daru ana ko go ba he re adam da da do ni ni su asara do

riwaya nok ẹ̀dẹ̀ yìí wọn seven hundred thousand dirham ló sì léèrè ni máa ka seven hundred thousand dirham náà wà kàrẹ́ seven billion ní náírà ẹ̀dá àbámẹ̀rẹ̀ ọ̀tán kókó mi nínú wọn dẹ́rẹ̀ ọ̀tán ẹ̀dùn náà rẹ̀ èdèké náà rẹ̀ ọ̀tá ẹ̀ wọ́n àjọ ọ́ dọ̀rẹ́ kò sẹ́ sika ẹ̀mẹ́ wọn àti dà fẹsẹ̀ bẹ́ẹ̀ níyàn ní wẹ́rẹ́ màá nù ilé ó ti bí ọ ẹ̀fẹ́ mi àti ẹ̀fẹ́ mi tún wọ́ọ̀sì enwe azị ma guruzu na-ezereghị emu leka enenyen ọ na a. ụtọ enerenye kere osi na egbere na ndị kondishọn nọ ya abụọ a na dị na omenito ndị kondishọn nọ ka enwe dị na ọ ekere dọkwara m ekere na zai yi e wara bihi zai yawa da waka oh aiki na da wani ne in ma hauka ga ma hau ne ne da ka yi mai hakura a iziman wani irin yi da ka yi biyo mu rubuwa da zafi yau mai sahabin tumurin igan kiwon tumurin rọ́jò láhánù mẹ́jìmáyìn ányá dìnyá nọ ọrụ echi ahụ dọọ yi na sị uti ọ nọrụta okomori ọrịa bi dọọ na kọọla nkeme ebe ọdọ ka ahụ nne ya nkwe ntụ ndọka oh this boy please don die o oh. don die o oh, give me my money o ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha وإذا مات فاتبع and as a twelve man ka ẹ wá jẹ kó mu ní náà wà ní òní hìí tóoru do àná do wà bẹ wọ́n su ọmọ dáì kọ́ màá náà wọ́n su ẹ̀sìn wọ́n su ṣèhí dé and dọ́ dọ́ ìnira náà wọ́n sáhùn ní òmùnì because ọ̀yìn náà wọ́n àná wáyé kẹ́rẹ̀kẹ́rẹ́ wà náà dọ́ ẹ̀wọ̀n àdá ònyìnbó ẹ̀ka wọ́n yà wọ́wọ́ dọ̀ fọ́pá dùkà òun náwọ́ òun ìhàn náà ní ìhàn náà wọ̀ mọ́ wáyà ká àgọ́ àwọn iná ka ó na ìnira ìta mọ́ ẹ̀ náwọ́ máa ń sí mẹ́rin ló fi pa àbújá rẹ̀ bá ti mẹ́rin ojú ẹ̀ àbẹ́ẹ̀mẹ́ tọ́dọ̀ tó mú tọ̀lọ̀ sọ́n lórí ẹ̀dí ìfẹ́ nìkan kò ìdá mátà fatubá ìjọ òsù sáàsùkú ànàgá ni rọwá muslim imam muslim ọ̀dọ́ ọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ìhàn gómìnà wà wọ́sùn yeye oda mtujani you know to ya kati tona na cheta hutorema tori dini yesho ni de kirai tamna hura urasu di ayi mudia antum hutullah wa sallam oka odna ikaka o mo o komu no wanu tudo ayi zo kuru da mtujani wa shano ganyan odna onyu tudi kirot kunyana ọ̀nà àìsàn fúlùdàm tó jà lásán náà dọ́rẹ̀ kí iye nílì ní ọ̀nyí kìrọ́ọ̀t ẹ̀rá lọ́tọ́ méjì kìrọ́ọ̀t kò ní àná àkàrà nù mùsùlùmí jọba lẹ́yìn àrùnmẹ́yìn wọ́n fún mi ká atabẹ̀ bá náà ìkẹ́ni ẹ̀rọ ọ̀dẹ́hùn tó ṣe ẹnu nì. ẹ̀rọ ọ̀rọ̀ kò kó mi ومن حسن إسلام المرء أحبتي ọ̀ìní iṣẹ́ náà sí islam ó zàzọ́zà ní ẹ̀rùn náà ẹ̀ka oníṣàm orin ní ètò onídùsùmí ní anáìka alkaram múlí ọ̀dọ́ bá ní ọ̀nà ọ̀ìní sáà sí islam ó zàzà kẹsàn ìtàrkùhù máa láyà ní ka iṣẹ́ náà kàyọ̀ na wọ́tẹ̀tẹ̀ ilẹ̀ rẹ̀ yóò tẹ̀ náà àsọ̀rẹ̀ jọ́tọ̀ wọn فعن أبي هريرة رضي الله عنه أنه قال هذا أبو هريرة مرهن يجو ك أبو هريرة كاكا قال رسول الله صلى الله عليه وسلم أنتم له كامل من ولا دار ما كمن حسن إسلام المرء أو إنسان في إسلام هذا أيقظ عزوزة تركوه ما لا يعني كنا وتتهفنا يكون سان نا وتتهفنا يكون سان نا سورة كيوتنا ẹnu ọrọ nínú rẹ yóò tọ sílẹ tó ìtọ. ọ̀rọ̀ ọjọ́ ra ẹ ẹ̀rọ wa jà ẹ wẹ̀rẹ̀ abákẹ́wẹ́ wa jà ẹ nìkú mìíràn jà hàn. wọ́n lọ kó wa kẹfẹ́ lẹ́nu ẹ̀ kọ̀nsán náà wọ́n hàn mí. رواه الترمذي وقال حسن الترمذي هذا نكديس مريرة ولقد وضع لنا رسول الله صلى الله عليه وسلم àwọn tó mọ̀tò lọ́sọ́lọ́m ọ̀rọ̀ àṣọ yẹtọ́ yìí mizanul adala alijtimaiya ìfẹ́ náà ìka ọ̀bì wọn anáfin mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìràgó ìmáàna social justice bẹ́yìn náà iná kanáda ní fi ta'amul ma'a ba'dihimul ba'd ini amurka azanni inni tẹ́wọ̀n mi inú bẹ́ẹ̀ náà kaza ní ẹ̀mẹ́kẹ́wọ̀n náà لما روي عن ابن عباس رضي الله عنهما من حديثنا كدونه عبد الله بن عباس مره نيتنا هذا أنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم أنتم يا يوكاون ما يدور ما هاي أوكا لا ضرر ولا ضرار لا ضرر ولا ضرار أسمو دي أسمو دي أسمو دي asuma diri kuma asuma yɛ diri man ɛni ɛni ɛwɔ ta asuma kuma diri kana wala tɔkutulu anfusakum inna allah bikum rahima sura halakan wani sura wala turku bi ayi kuma ya tahluka sura sura ni na wa hana yi tura na du tura wa na wa hana halaka ni muri wa mun yan ba mu la darar hunu diri ma sura mu diri wala darar asuma mu diri hada bi ma'ana àtúrù agent dìrí àfẹ́ ìwọ́ta ọrụ òdó dìrí Na dìrí lè ọrụ níwá òun nítọ́lá nínú àfẹ́ ìwọ́ta òwe òdó dìrí náà ìka kan kẹta mụ dịrị lámọ̀ yẹ ka àfẹ́ dịrị jọzi dìrí àrùlé ẹ̀ka Ọ dìrí jọ́sì na èyí lòlá. ọ̀hìn sunan ibn majah Ọ na ọ̀nà ìsáná aka. hukumomin eh, ebiya wannan fazaki wajen noka shi wa shikowa ba ranar nan hara shi wa shi kenan wa shikowa ba mekanik dara wa shikowa ba zare mala dare mala wa shikowa ba ri teacher zare teacher wa shikowa ba ri doctor zare doctor wa shikowa ba ri tailor zare tailor su wa shikowa ba ra kenan ka isa na yau bayan mu muri yau ne oka kun kaifa shita fa inna allaha dhu karami وما عليك إذا تلقاه من بعثه أككن كيف شئت إذا يجي من كنك وامر ولا زيارة أنا يسود هنا هنا sọ́nù wáyé kan náà bó pọ̀tọ́lá ọ̀nà ní yàrá mi ni wá mẹ́. àtúwàkó ká àbẹ́ àkóyó ẹ̀lẹ́sìn mẹ́rin ìjádùn lájọ́ òní kú dá ìkẹ́ fúnà ìnáwó àìdùn lu àyèlè mélòó kẹta ṣáǹsàn ṣáǹsàn. ẹ̀wọ̀n náà rẹ̀ máa ka fa inna allah mu ikuwe egwu nso ahịa inye rọbish ya haji mu wama alayhi ka iza talqahu min basi ọka jiwa na gere omurihi wa asụ na nye nkata konya ido omurihi azaghị ka agụ kawa izikọ na ikaka wafatara abụ izikọ ọsọ dị na na onye ma so sọ́sìsẹ́ ti dọ́ka wọ́n ìtìnàta nífà látàkọ́rọ́bùhùmá abáda ọkà anyísẹ́ ẹ̀bá masọ́wọ́rẹ̀ asọ́kàgórẹ̀ ọ́ aṣírikúbìláhì wọ́n ìdọ̀rọ̀rùn bí náà sí ọ̀ẹ́mi ṣírikù ló wà sọ́sà bẹ̀rẹ̀ mórí ìhẹ̀kẹ́ wọ́n ìdọ̀rọ̀rùn bí náà ló wà kọ́ńkọ́tẹ̀tọ̀ yìí. dẹ́n kagbá nkọ́tọ̀ ọ̀hún lọ òtò ẹ̀ ẹ̀ ẹ̀ fọ́nọ́n mọ̀sọ́wọ́rẹ̀ àṣeyẹ̀ nyàm. ayi anna islam oh, yakurahu anyadoro muslim akọ́kọ́ muslim islam ó yọ ká kómori ọ̀kùnrin kọ́tọ́ tó kómori náà wà nù bal anyadoro muslim nafsahu dima wa kaako kómori náà wọ́n tán náà kó kómori kọ́tọ́ tó wọn náà wọ́n tán ẹ̀dẹ́ wọ́sẹ̀ hàtàhu àti láàfíà islam ó yọ kó akómori kọ́tọ́ tó láàfíà wọ́tàn anankan lúwo wéjì wéé wéjì máa bẹ́ẹ̀ ta o wà ní liver cirrhosis ló wáṣẹ ìdíjẹ wa ló gbọdọ̀ ní liver cirrhosis lóyún impairment of liver cells and àbẹ̀ hepatocyte àwọn anyankasa ní res out reticular endothelial system and are responsible for detoxification ní wọn o. wọ́n abẹ́dọ̀ nyankasa náà nù àwùsìgẹ́wé ìhùn wọ ẹnkọtọ gbọdọ tu láàfíà ọbẹ dọjí hàn wàdàkà àbẹbẹ dada ọ̀nà mílẹ̀kẹ́ náà nìyí ẹ̀ mara àbẹ̀tẹ̀ ẹ̀ dání lẹ́kì the federal ministry of, war, of health warns that what tobacco smoking is dangerous to health later lẹ́kì ẹ̀rẹ́fẹ́ka uh, the federal ministry of health warns that what smokers are liable to die young. sẹ́ni ẹ̀ bọ́ ẹ̀ sẹ́ni àmì kí ó average of thirty five years ẹnu náà kù yín òyìn parí olúwa ọ̀nyin ọmọ ìwé ọ wàá chemistry tẹ̀lé carbon olúwa is ọ̀nyin incomplete combustion so wọ́n ìwé ọ instead of carbon dioxide ọ̀nyin carbon monoxide then hemoglobin náà ọ̀nyin èsì oxygen èsì instead kọ ọ̀pẹ́ with oxygen dáàyìn oxyhemoglobin dáàkẹ́ wọ́n yin carboxyhemoglobin ẹ̀nà wà hàlákà wọn. Eh, na ewota kukusubu tu halako nute mwao ila ikemi so ena na na ku tu haki ena eh, ku ame ajara eh, ikesne nan julnu ena ku man eyu ame do abi europe ena do ben na mshiga ina europe e ma da ki british tobacco company da ki nigeria ile e do pay out heavy so ɛdɛ ala awa eko mori na wa ɛ wɔta wa kɔnkɔn to tɛ wa ɛ kɔnkɔn ta tu sɔri o laafiya o. wọ́n ni àwọn àtọ̀rọ̀ náà kẹta ẹ̀rí ẹ̀rọ náà kẹ ọ̀pọ̀ ìlànà ìkẹ ọmọ ènìyàn oṣù kẹ ọ̀sùn pọ̀ ọ̀pọ̀ náà yẹ kẹta o náà kẹta ẹ̀ẹ́. there they they children and we are taking care of them you are not allowed ọjà ń ọjà ẹ ọjà ń ọjà yóò fi òòlù kó ọjà ń nǹka ìdá ṣíta ń ta ya saliman min al'aza wa hazuka mawfurun wa لسانك لا تذكر به عورة امرئ فكلك عورات وللناس ألسن وعينك إن أبدت إليك معايبا فصنها وقل يا عين للناس أعين وعاشر بمعروف وسم من اهتدى وفارق ولكن بالتي هي أحسن ọkà ìdá ṣíta àǹtàhìá saliman minal ara ọmọtúrò náà kú èsì káwá yàrá ló wà ní hànán saliman minal aza ló wà háhùn ní nkátà rà ló wà háhùn ní nkátà òmùrí yìí ìdáná ihe nkátà dé ló wà háhùn nánu kuma wà há lókà màwọn fòrò dé àhà ọ̀nà kú ní hànán ọ̀yìn náà là nyí ní hànán dáàwó màwọn fòrò dọ̀rọ̀ pàtàkì.

لسانك لا تذكر به عورة امرئ àtúrò ẹ sì rárá òkè ahọ ahọlà ẹn kátọlà ọkọ ẹsẹmẹ kakuluka àwòrán ọtún wọlé náà sí àlùtúnú àgókà àbáwọn ọmọ náà wà áhùn kùmà dá bọ́ọ̀lù ànyìnlá ọyọ súnmọ́ àkàn ẹ̀ẹ́dẹ́ka wọ́n ẹgbẹ́ ìlàlá ọdún ẹ̀ka ọ̀hún lọ́dẹ́ náà kàn án wọ́n

ijara yin ne umala yera haje kuma da ba walin nasi alsunun da da ne ran yara ne ne ran yauze kan wa ainuka in abdat ilayka ma ayiba fasunha wa qul ya ainu lin nasi ayunun wa ainuka in abdat ije woni leto ne mehibe ma akuyana ma ay kolati uwala de ya ure ni rewani kai yau fasunha dusir yau wa kul du kai yau nota kai linnasi ayunun abin ne ren yi sai ya wani latan wa baka irin le yi rewa nyanka eh were kola kure za su